ẹ jẹ́ ká bọ́ sí ojú ewé twenty eight òǹkà orúkọ Isa ọmọ Mariam nínú alukur'an òǹkà orúkọ Isa ọmọ Mariam nínú alukur'an Mario Joseph sọ pé ọ̀rọ̀ Mario Joseph tí mo kà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òní mò ń yanjú nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé láti mọ ẹni tí Jésù ṣe mo ka odidi àlùkùránì ní ẹ̀ẹ̀kan sí ka súrà 114 òǹkà àyà 6666 ló wà nínú àlùkùránì nígbà tí mo kà orúkọ ànábì Muhammad mo rí i nínú àlùkùránì ní àyè mẹ́rin four ṣùgbọ́n orúkọ Jésù mo rí i ní àyè márùndínlọ́gbọ̀n twenty five nígbà yẹn ọkàn mi dàrú díẹ̀ pé kí ni ìdí tí kùránì fi gbọ́lá fún Jésù. ohun tí mo fẹ́ fọ èsì sínú torí pé wọ́n lè pàdé ìwọ mùsùlùmí lójú ọ̀nà àwọn tó bá ti gbọ́ irú ọ̀rọ̀ Mario Joseph yìí wọ́n lè taari ẹ̀ sí ọ ṣé àmọ̀ pé ọba Solomoni onírègbè òun náà sọ tó gẹmọ́ bẹ́ẹ̀ pé kò sí orúkọ bàbá ànẹ́bí inú Kùránì kò sí orúkọ ìyá ànẹ́bí inú Kùránì so Mario Joseph wá ń sọ wípé nínú tó da ọkàn òun rú sí ìsìláàmù tóun ṣe é bọ̀ ni pé alukurani ó dárúkọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ní àyè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n alukurani dárúkọ Isa ọmọ Maryam ní àyè márùndínlọ́gbọ̀n twenty five places ó níyẹn wá da ọkàn ń rú díẹ̀ tó <laughs> lérọ́ òpùrọ́ eléde ẹ jẹ́ ká fún létí ọ̀rọ̀ kí ni òǹkà orúkọ nínú àlùkùránì alápọ̀nlé ní ṣe pọ̀ pẹ̀lú ta Jésù ṣé òǹkà òǹkà kan wà fún sísọ ẹ̀dá kan di olúwa àti olùgbàlà ni ṣé ọ̀nà tí yóò gbàdé olúwa tí ó gbàdé olùgbàlà ó ní kí ó kọ rẹ̀ kó pọ̀ nínú àlùkùránì tàbí ṣé àyè kan wà nínú àwọn àyè tí orúkọ Jésù ti jẹyọ nínú àlùkùránì alápọ̀nlé tó ti pe Jésù ní olúwa àti olùgbàlà kò sí gbogbo ààyè tó dárúkọ yẹn pé twenty five places ni orúkọ Ísá ti jẹyọ nínú àlùkùránì kò síbi kankan bẹ́ẹ̀ tí kùránì ti wá sọ pé jésù kristi ni olùgbàlà tàbí jésù kristi ni olúwa kò sí nínú àwọn àyè náà. tàbí ṣé àyè kan wà nínú àwọn àyè tí orúkọ jésù ti jẹyọ nínú àlùkùránì alápọ̀nlé tó ti pe jésù ní ọmọ ọlọ́run ni. ṣé àyè kan wà nínú àlùkùránì nínú àwọn àyè wọ̀nyẹn tí àlùkùránì ti wá pé Jésù Kristi ní ọmọ Ọlọ́run ni kò sí tàbí ṣé àyè kan wà nínú àwọn àyè tí orúkọ Jésù ti jẹyọ nínú àlùkùránì alápọ̀lé tó ti pé Jésù ní Ọlọ́run tàbí Ọlọ́run ọmọ kò sí. Si kí wá ni ta ni jésù ní í ṣe pẹ̀lú òǹkà orúkọ jésù nínú àlùkùránì báwo ni òǹkà orúkọ jésù ṣe wá jẹ́ kàyéfì fún mario joseph àti àwọn irú rẹ̀ tí ọba wa jẹ́ pé òǹkà orúkọ jésù nínú àlùkùránì alápọ̀nlé tó bá pàtàkì nítorí pé orúkọ Jésù jẹyọ ní àyè twenty five títí ànábì Muhammad sallallahu alayhi wa sallam jẹyọ ní àyè mẹ́rin àyè mẹ́rin ni mo fẹ́ kọ síbẹ̀ dípò márùn ní àyè mẹ́rin nígbà náà tọ́ba dá sí pé a fẹ́ ká fi òǹkà àyè tí orúkọ isa ti jẹyọ àti àyè tí orúkọ ànẹ́bì muhammadu ti jẹyọ tọ́ba dá sí pé yẹn la fẹ́ lò gẹ́gẹ́ bí measurement gẹ́gẹ́ bí criteria láti mọ ta ló pàtàkì jùlọ according to Mario Joseph ṣe é mọ̀ pé kìí ṣe isa nìkan lànà bí ọlọ́run kì í sì ṣe ànábì muhammadu nìkan ni ànábì ọlọ́run kì í ṣe ọ̀wọ́ àwọn méjèèjì nìkan lórúkọ wọn jẹyọ nínú alukur'ani alápọ̀nlé tọ́ nígbà náà kò lè pàtàkì tó ti ànábì nuhu ànábì ibrahim àti ànábì musa aleyhisalaam àwọn ànábì mẹ́sẹ̀ẹ̀ta tí mo dákọ yẹn ànábì nuhu ànẹ́bì Ibrahim àti alebi Musa tó bá já sí pé a fẹ́ lo iye òǹkà orúkọ wọn tó jẹ yọ nínú àlùkùránì la fẹ́ fi pé ta ló pàtàkì jùlọ kò ní jẹ́ ànẹ́bì yìí sáńgbà náà nítorí pé nínú àlùkùránì alákọ̀ọ́lé òǹkà orúkọ alebi núhù tó yọ ó jẹ́ 33 thirty three places lọ́lọ́wọ́n bá ti dákọ̀ ànábì nóhù thirty three ó ju twenty five lọ ó ju twenty five lọ pẹ̀lú mẹ́jọ thirty three yọ twenty five kò thirty three kí ló máa ṣẹ́kù lẹ̀ mẹ́jọ so alukurani mú orúkọ ànábì núhù wá ní ọ̀nà 33 tí ànábì Ibrahim àpẹẹrẹ ìgbàgbọ́ aleyhisalam tí ẹ̀ sì jẹ́ 63 ààyè 63 ó ní ànábì Ibrahim ti jẹyọ nínú alukur'ani ok tí ànábì Musa alayhi salam ó sì jẹ́ one thirty one one thirty one places tọ́lọ́wọ́n bá ti dákọ̀ ànábì Musa nínú alukur'ani mario joseph àti ẹ̀yin yòókù tẹ́ẹ̀fẹ́ sì torí pé orúkọ isa jẹyọ ní ọ̀nà 25 nínú alukur'ani ni ó wàá sọ isa Jesu kristi ọmọ maria di olúwa àti olùgbàlà mọ́ yín lọwọ. ànábì nuhu orúkọ ẹ̀ jẹyọ ní ọ̀nà thirty three ànábì ibrahim orúkọ ẹ̀ jẹyọ ní ọ̀nà sixty three ànábì musa orúkọ tiẹ̀ náà jẹyọ ní ọ̀nà one thirty one òun náà sáàtì fún náà ọba bẹ́ẹ̀. tó o bá ní Quran app lọ́wọ́ tó o lè fi tó o lè gbá nǹkan bẹ̀ pẹ̀lú kẹ́límà ìwọ tẹ Musa tẹ Nuhu tẹ Ibrahim orúkọ tiwọn ó jẹyọ ju iye ìgbà tí orúkọ ànábì yìí ṣàjẹyọ nínú alukur'an. kò sí ọ̀kan nínú àwọn orúkọ wọ̀nyẹn tí òǹkà rẹ̀ kò pọ̀ ju ti ànẹ́bì muhammadu lọ àti ti ànẹ́bì isa ọmọ mariam nínú alukuraani alápọ̀nlé kí wá ní kókó báyìí o kí ni kókó mario joseph ìwọ kò ṣe sọ àwọn ànẹ́bì mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyẹn di olúwa àtolùgbàlà dípò jésù ṣe bí òǹkà orúkọ ni ìwọ fi ń dá olúwa àti olùgbàlà rẹ mọ̀ ipò kẹrin sì ni òǹkà orúkọ jésù kristi wà láàrin àwọn márààrún tá a dákọ yẹn ànábì musa ló mú ipò kíní one places ló pẹ̀ ti jẹyọ ànẹ́bí Ibrahim ló wà keji sixty places ló pẹ́ ti jẹyọ ànẹ́bí Nuhu ló wà keta thirty three places ló pẹ́ ti jẹyọ ànẹ́bí Isa n'ipo kere nípò places ló pẹ́ ti jẹyọ ànẹ́bí Muhammad n'ipo wà nípò karùn-ún Joseph tó fẹ́ lo iye òǹkà àyè tó orúkọ àlẹ́bì kan ti jẹyọ láti lè sọ ọ́ di olúwa rẹ àti olùgbàlà rẹ agásí pé tó bá lòṣùwọ̀n yẹn gan kì í ṣe àlẹ́bì yìí sálọ̀rọ̀ kan kámọ́sì wá sọ pé kì í ṣe iye ọ̀nà tí ó kọ́ gbàjẹyọ nínú àlùkùránì lọ́lọ́ọ̀ ní ká lò ká fi lè dá olúwa wa mà àti olùgbàlà wa mà àti ẹlẹ́dàá wa mà. lẹ́yìn lẹ́yìn yẹn Mario Joseph ó sọ pé ọkàn òun dàrú díẹ̀ pé kí ni ìdí tí àlòkùránì fi gbọ́lá fún Jésù <laughs> ok a ti yanjú pé òǹkà yẹn ó ti fail ó ti fail gbogbo èròǹgbà rẹ ni pé bóyá iye ọ̀nà tí orúkọ isa ti jẹyọ nínú àlùkùránì ló pọ̀ jù ju gbogbo àwọn ànábì yòókù lọ no no o ti fail o ti fìdí rẹmi Mario Joseph àtẹni yòówù tó bá fẹ́ máa lo pé ẹ orúkọ ànábì isa ó jẹyọ ní ẹ̀nà twenty orúkọ ànábì muhammadu ó jẹyọ ní àyè mẹ́rin tó fẹ́ sọ di ohun àtọ́pọlé tọ́fẹ́ sọ di ohun àtọ́pọlé tọ́fẹ́ máa tọ́pọlé jẹ́ tọ́pọlé èṣù àádọ́mọ pé wá tẹ̀jẹ́jẹ́ mọ́hànrẹ́ iléèmọ̀ ànẹ́bì Musa orúkọ ẹjẹyọ ní ọ̀nà 131 ànẹ́bì Ibrahim orúkọ ẹjẹyọ ní ọ̀nà 63 ànẹ́bì Nuhu orúkọ ẹjẹyọ ní ọ̀nà 33 kó tó wá kan ànẹ́bì yìí sáfẹ́ ń dákọ̀ ṣé wọ́n sọ fún ọ pé wọ́n ń ṣe election nínú kùránì ni ṣé election ni wọ́n ń ṣe nínú kùránì ni ṣé bí níbi election ni wọ́n ti máa ń ka iye ìgbà tí wọ́n tẹ̀ka sí orí sí sí orí orúkọ ẹnìkan ṣé wọ́n ń ṣe election nínú kùránì àní kò sí ọpọlọ ọpọlọ nínú ọ̀rọ̀ yẹn. òkè ẹ jẹ́ kí a tẹ̀wájú. lẹ́yìn yẹn Mario Joseph sọ pé ọkàn òun dàrú díẹ̀ pé kí ni ìdí tí àlùkùránì fi gbọ́lá fún Jésù lórí àrẹ́bí Muhammad èsì Mario Joseph ní kí ni ìdí tí alukur'an fi gbọ́lá fún Jésù Kristi tí orúkọ rẹ̀ fi jẹyọ ní àyè 25 nínú alukur'an alápọ̀nlé hmm. kìí ṣe Jésù nìkan ni ìbéèrè rẹ̀ yìí ni ìbéèrè rẹ̀ yìí jẹ mọ́ tí ó bá fẹ́ mọ òtítọ́ ó yẹ kí Mario Joseph kó béèrè nípa ti àwọn ànábì yòókù báyìí pé ìkíní kí ni ìdí tí kí ni ìdí tí alukuraani fi gbọ́lá fún ànábì Nuhu alayhi salam tí orúkọ rẹ̀ fi jẹyọ ní àyè 33 nínú alukuraani alápọ̀lé ìbéèrè kejì tó tún béèrè rèé o kí ni ìdí tí kí ni ìdí tí alukur'ani fi gbọ́lá fún ànábì ibrahim aleyhisalam tí orúkọ rẹ̀ fi jẹyọ ní àyè 63 nínú alukur'ani alákànlé ó tún béèrè béèrè kẹta pé kí ni ìdí tí kí ni alukur'ani fi gbọ́lá fún ànábì musa aleyhisalam tí orúkọ rẹ̀ fi jẹyọ ní àyè 131 nínú alukur'ani alákànlé ó tún wá béèrè ìbéèrè kẹrin wípé kí ni ìdí tí kí ni ìdí tí alukurani fi gbọ́lá fún ànábì Musa aleyhisalam tí orúkọ rẹ̀ fi jẹyọ tayọ àpapọ̀ orúkọ àwọn ànábì Nuhu ànábì Ibrahim anabi Isa àti anabi Muhammad aleyhim salatu wasalam nítorí pé àpapọ̀ orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin nínú alukurani ó jẹ́ one twenty five one twenty five àpapọ̀ bíi tí orúkọ àwọn ànábì mẹ́rẹ̀ẹ̀rin yẹn ànábì nuhu ànábì isa ànábì muhammad ànábì ibrahim tá a bá ṣírò gbogbo ẹ̀ pọ̀ ó jẹ́ one twenty five nígbà tí ànábì ànábì musa nìkan ti jẹ́ one thirty one. tó túmọ̀ sí pé àwọn ànábì márààrún yẹn gan àwọn mẹ́rin bẹ̀ tí wọ́n bá wà papọ̀ tí Musa dá dúró lọ́tọ̀ iye òǹkà ọkọ wọn tó jẹyọ totality rẹ̀ ó tún kéré sí iye òǹkà orúkọ ànábì Musa aleyhisalam nínú alukur'an kó o béèrè àwọn ìbéèrè wọ̀nyẹn náà torí wọ́n ló fẹ́ lu iye òǹkà ọ̀nà tí orúkọ ànẹ́bì kan ti jẹyọ nínú alukur'an alákọ̀ọ́lé ìbéèrè mìíràn tó rèé o ṣé nítorí pé àwọn náà jẹ́ olúwa àti olùgbàlà ni ni orúkọ wọn fi jẹyọ ju ti ànẹ́bì yìí sá lọ rárá. ṣé nítorí pé àwọn náà jẹ́ ọmọ ọlọ́run ni rárá ṣé nítorí pé àwọn náà jẹ́ ọlọ́run tàbí ọlọ́run ọmọ ni rárá ṣe ti rí báyìí pé òǹkà orúkọ ànẹ́bì kan nínú àlùkùránì kò sọ ànẹ́bì náà di olúwa àti àti olùgbàlà kò sì sọ ọ́ di ọmọ ọlọ́run à ń bọ̀sibọ̀ sí pé ó máa sọ ọ́ di ọlọ́run mọ̀ pé dájúdájú Allah ni ọlọ́run olúwa àti àti olùgbàlà kò bímọ wọn kò sì bí kò sì fi ẹnì kankan sí ọmọ yálà òjíṣẹ́ tàbí màláyíkà kò fi ẹnì kankan sí ọmọ síwájú sí àwọn àṣírí ńlá méjì kan wà níbi ìdárúkọ àwọn ànábì àti àwọn òbíṣẹ́ ọlọ́run nínú alukur'ani alápọ̀nlé kò sí ẹni tí àwọn àṣírí náà máa yé yékéyéké àyàfi ẹni tí Allahu bá kọ oríire mọ́ àṣírí kìíní ìkíní nínú àwọn àṣírí náà àṣírí ńlá náà ni pé àwọn ànábì àti eh, àwọn ànẹ́bì tí Allah dárúkọ wọn nínú àlùkùránì alápọ̀nlé wà bẹ́ẹ̀ nítorí kí a lè mọ̀ ní àmọ̀dájú pé ẹ̀sìn kan ṣoṣo ni ẹ̀sìn gbogbo wọn àti pé mùsùlùmí ẹlẹ́sìn ìsìláàmù ni wọ́n pátápátá kò sí àbọ̀rìṣà tàbí yẹ̀wùdí tàbí kìrìsìtẹ́nì kankan nínú wọn. ìkejì nínú àwọn àṣírí ńlá náà ni pé àwọn orúkọ àwọn ànẹ́bì tó yọ nínú àlùkùránì alápọ̀nlé ọ wà bẹ́ẹ̀ nítorí kí a lè mọ òdodo nípa wọn ni kí a sì lè dá àwọn tó ń parọ́ mọ́ wọn nírọ́ bóyá sì ni a rí ànẹ́bì kan tí àwọn ènìyàn kì í parọ́ mọ́ bí àpẹẹrẹ wọ́n parọ́ mọ́ ànẹ́bì ádámà àlẹ́ ìsàlám wọ́n sì sọ pé ẹ̀ṣẹ̀ èso tó jẹ ń bẹ lọ́rùn àwa ọmọ rẹ̀ alukurani alákanlé sì jẹ́ ká mọ̀ pé irọ́ ni Allah subhanahu wa ta'ala ó ti forí jìn pátápátá àti pé sísọ̀kalẹ̀ ádámà àti ìyàwó rẹ̀ sórí ilé ayé ó kúkú máa ṣẹlẹ̀ kódà bí kò jẹ èso kankan nítorí pé àdéhùn Allah subhanahu wa ta'ala lórí rẹ̀ síwájú ìṣẹ̀dá rẹ̀ ni pé òun fẹ́ fi àròlé kan sórí ilẹ̀ ayé. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí a dúró sí ibẹ̀ yẹn ẹ jẹ́ a dúró sí ibẹ̀ yẹn ní òní. inshallah a máa kọ̀ntínú ta ni jésù kristi ni yọmọl ifnain ni ọjọ́ monday torí pé ní ọ̀la yọmọl ahad yọmọl ahad ni a máa ń ka síra múdàtúl àká so kò ní sí gbàláyè fún mi láti ka ìwé ta ni jésù kristi okay but tó bá di ní ìrọ̀lẹ́ ó ṣeé ṣe kí n tún wá sí live láti dáhùn àwọn ìbéèrè tó ti wà nílẹ̀ àwọn ìbéèrè tó ti wà ní ilẹ̀ láti dáhùn rẹ̀ inshallah kí Allah subhanahu wa kó fún mi ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀ kó sì fún ẹ̀yin náà ní àǹfààní láti gbọ́ mi ní àgbọ́yé aláwo kún wa lọ́wọ́.